هنا حديث الصحابي الصحابي الجليل أبو هريرة أبي هريرة رضي الله عنه وعن سائر الصحابة عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سئل رسول الله صلى الله عليه وسلم أي الصيام أفضل بعد رمضان قال شهر الله شهر الله المحرم قال شهر الله المحرم شهر الله المحرم شهر الله المحرم وسئل رسول الله صلى الله عليه وسلم أي الصلاة بعد الفريضة أفضل قال صلى الله عليه وسلم قيام الليل أخرجه الإمام النسائي hadith yìí sahabi sahabi da laila abu hurairah da al'an ina na da rata da annabi muhammad sallallahu alaihi wasallam sahabi tí ànábì sọ pé tanabi sadua pé ọlọ́run ọba fẹ́ràn ẹni tó fẹ́ràn àbúrò rẹ̀ kórìíra ẹni tó bá kórìíra àbúrò rẹ̀ ọlọ́run bá sọ̀tọ̀ ànábì sọ̀lọ̀ sáfàdọ̀ ọ̀bẹ wọn bẹ̀ lọ́n pé ọlọ́run fẹ́ràn ẹni tó bá fẹ́ràn àbá àhùrẹ́rà kó wó ìrẹ́ tó kó ìrẹ́ àbá àhùrẹ́rà ó dẹ̀ lọ àwọn àrùdọ̀ ọdọ àwọn sọ̀rọ̀ ànábì ẹnìkẹ́ ẹni ẹ̀yẹ ẹni àpẹẹrẹ ni wọn lọ́dọ̀ ọ̀bà ẹni tó náà ti yẹnu sí ni wọn ẹni tó bá kó ìrẹ́ àwọn ọ̀ṣẹ̀rẹ̀ àwọn ẹni ẹni tó bá kó ìrẹ́ nìkan ni wọ́n ṣẹlẹ̀ rẹ̀ wọn kọ́ ṣọ̀rọ̀ wọn dá sọ̀rọ̀ ibú rẹ̀. náà wọn ní ọbẹ̀ lọ́wọ́ náà dẹ̀kẹ́ sọ́lọ̀ lọ́wọ́ àìsàn àwọn àwọn olókùnlọ́lá jù lẹ́yìn àwọn Ramadan àwọn àwọn olókùnlọ́lá jù lẹ́yìn àwọn Ramadan. Ànábì náà kò sọ́lọ̀ lọ́wọ́ àìsàn ṣé àwọn ìyá ìmùsàlámù àwọn ẹ̀yà ṣùgbọ́n àwọn ṣùgbọ́n oṣù Muharram tí ó jẹ́ oṣù àkọ́kọ́ oṣù Islam. lọ́jọ́ oṣù àkọ́kọ́ oṣù islam so òun náà ni yẹn bá dá rẹ̀ ń bẹ̀ ọkùn lọ lájú lẹ́yìn láyé àyẹ̀wò lẹ́yìn àwẹ̀ ramadan lẹ́yìn àwẹ̀ oṣù ramadan wọ́n tún wá bẹ̀rẹ̀ lọ́wọ́ láti pé sọ́lọ́ lọ́wọ́ àdéhùn sẹ́lẹ̀ ayé sọ́lá ti àpọ̀lọ́ bàbá ìfàrẹ́dàtì قال صلى الله عليه وسلم قيام الليل irun ọlọ́pàá lọ́dún tí a máa ń kí lẹ́yìn ọ̀rọ̀ yẹn tá a máa ń kí lọ́jọ́ ìrìn fún wa anábì sọ pé sọ́lọ́ lọ́wọ́ sọ́lọ́ kìyàmù lẹ́yìn anábì sọ pé kí ni kìyàmù lẹ́yìn òun náà ní náfìlà òru náfìlà tí a máa yàn lóru òun ní náfìlà tí a máa ṣe kí ni o tí a máa yàn lóru Allahu akbar kìyàmù lẹ́yìn òun náfìlà tí a máa yàn lóru ṣé èèyàn àwọn àyàn náfìlà ibi táwọn èèyàn ti ń tẹ́lẹ̀mí tẹ́tù máa àwọn tẹ́lẹ̀mí ti máa wáṣẹ tẹ́tù máa ṣe tẹ́yìn ọ̀rọ̀ àdìjẹ kọ́ amúnú àkókò òǹkó àti ṣe tọ́lọ́ àwọn tó kírun fọlọ́ ànábì ní sọ́lọ́ lọ́sọ̀nà ọ̀rọ̀ lọ́sọ̀ kékeré lọ́sùn aládù lẹ́yìn ìran ọ̀rọ̀ yẹn aláwọ̀ àpẹ. àwọn àǹfààní àtàwọn masáyà ti ń bẹnu hadithi pọ̀ ìmọ̀ nínú ọ̀nà hadithi alimami nasayi ni wọ́n nínú ẹ̀ òun ni pàtàkì kí wọn máa bẹ̀rẹ̀ ntọ́ba ròyìn lójú pàtàkì wọn máa bẹ̀rẹ̀ kí si. wọn máa bẹ̀rẹ̀ ntọ́ba ròyìn lójú nẹ́ẹ̀sì kí wọn sì máa bẹ̀rẹ̀ ntí èèyàn bá mà kí wọn sì máa bẹ̀rẹ̀ èèyàn bá mà yẹ sọ pàtàkì àǹfààní tí lọ́sẹ̀ wọ́n láàájú lẹ́yìn ara Ramadan àbí ìpínlẹ̀ fún ọjà so ẹ̀kọ́ bẹ́bẹ̀ fún gbogbo wa ti pé lọ́jọ́ tí àbá máa ń ẹ̀sìn o ká má jẹ sára owó tá a bá ń ẹ̀sìn yálà ṣe kí àwọn tó wá sí ìrìnwá lójú tó bá rí wa la bẹ̀rẹ̀ ká má rò pé à mo ti dàbàdé ibì kan wí sí ma dàbàdé yìí à ó ti máa bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ yá yìí wọ́n sọ ní kéré wọn àbí wọn máa pé eléyìí ọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn òyìnbó èèyàn sì kí ń sọ nǹkan tí níbi ẹ̀sìn ọlọ́run èèyàn kí ń sọ nǹkan tí níbi ẹ̀sìn ọlọ́run èèyàn sì kí ń ṣe nǹkan kan nínú ẹ̀sìn ọba pẹ̀lú kan di eighty years ninety years hundred years kò á máa kàn mí àbí ẹni tó ní ọba yẹn ó rán nǹkan mà ọyọ kẹbẹ tó bá ro ojú àbí tó bá rí kó hàn ọmọ tí ọba tí wọn máa kó hàn ọmọ nígbà tí wọn bá ti sọ torí pé àsọ̀rọ̀ tó kíní ìdájí láti jọ ìlú kílẹ̀ ẹ̀kọ́ ṣe ló ti ń jẹ mo ti mọ mo ti sọ̀rọ̀ kan rí bá mo sọmọ sáṣẹ wáyé náà mo ní àfáà wa pàtàkì ṣe pẹ̀lú sọ̀rọ̀ tó àbẹ̀tọ̀ àwọn àfáà pọ̀lọ́sọ lóbìnrin àṣìdánilẹ́kọ̀ọ́ kan àwọn náà bẹ̀rẹ̀ kan ní ọjọ́ kan láì so níbi iná so ní kúkúrú bàbá wa sọ pé bàbá wa sọ wọn ní à wọn sọ sọ débi nǹkan báyìí náà ni wọn wá ní àwọn lọ ṣe fúnpa àwọn lọ kírun jùmọ̀ àtàwọn bìtàn ló tiẹ̀ àwọn wá sọ̀rọ̀ nípa níta àti ṣe fúnpa nìkan tí máa ń já àlù àlá níta àti ṣe fúnpa nìkan tí máa ń ṣe kíni tí máa ń já àlù àlá tí máa ń bá àlù àlá jẹ́ àwọn wá sọ̀rọ̀ nípa iṣó ipe tí àwọn bá ti sọ àlọ́lá ṣe kí ni o wọ́n bàjẹ́ wọ́n ní bá wọn ṣe parí fọ́tò àtàwọn fẹ́ ní kí wọ́n béèrè ìjọba ẹ̀dọ́ wọ́n náà máa ní ẹ̀dọ́ ẹ̀dọ́ àlọ́ aláwọn ti jẹ́ ẹ̀dọ́ pẹ̀lú dà wọ́n fẹ́ ṣe náà bílà àsọ́rẹ̀ àwọn fẹ́ tún àlọ́lá ṣe. àwọn ọmọ pẹ́sọ́n gálò àlá wọ́n láwọn ọmọ pẹ́sọ́n ṣe kí ni iṣọ́ ń gálò àlá nígbà tí bàbá ti di ọmọ eighty years nígbà yẹn sọ fún wa wọ́n ní ọmọ eighty years ni wọ́n so irú rẹ̀ pọ̀ irú rẹ̀ pọ̀ láàrin ọkùnrin àti láàrin obìnrin tó jẹ́ pé tí wọ́n lè má jẹ́ ti sọ tó jẹ́ pé nǹkan míì náà ni ó ti yé so ẹlòmíì kọjá ẹlòmíì lè múra àwọn alásàlátù wọ́n lè dá sàlátù lẹ̀ wọ́n lè ṣe ọjọ́ ọ̀dọ̀ kólúfú kólúfú aláwọ̀ kólúfú aláwọ̀ kò ní pé kólúfú aláwọ̀ wọ́n ní kólúfú aláwọ̀ àbí ẹ̀rọ kólúfú aláwọ̀ kólúfú wà. ẹlòmíì àtàkùrọ̀ lọ́wọ́

àbí tí wọ́n wá jíjẹ kan tó ṣe ó jẹ lórí pé tí wọ́n bá tọ́jú sàdékẹ́tì fún sàdékẹ́tì òkèlè wọn tún ṣe òkèlè wọn tún máa pọ́n sí ọwọ́ ọ̀sán wọn tún ga sí àbọ̀nà kíláàsì kan àbí kínní kan. wọ́n ká ló wọn pẹ̀lú ẹ̀rẹ̀ ìbáwọn ni wọ́n ń bẹ ní àdìkínà wọ́n ń bẹ ní káàkiri pẹ̀lú ewu ẹ̀rọ náà máa fi ewu ewu lórí ó ti so a sọ pé kọ̀dà tó dání o tó dání wọ́n ṣe o tó dání o wàláì tó dání tí wọ́n mọ fẹ́ ọ̀dà bàrẹ̀ ẹ̀kọ́ ṣùgbọ́n wọn ká má jẹ́ ọmọ lẹ́yìn kí ni ká má jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀kọ́ ayé tá à ń sọ nù. tí wọ́n bá ní kóòtù ní ibẹ̀ nínú sísẹ̀mù náà ní àkọsí sísẹ̀mù kan ní kọ̀ǹpútà àbí kan kọ́dà tí ọba tó yọkọ̀ gba àwọn kọ̀ǹpútà ọgbà sísẹ̀mù yóò máa lọ́wọ́ màsán díẹ̀ díẹ̀ sẹ́yìn pé ọ̀rọ̀ ayé la kálà má sì kí wọn ọ̀dà o wàlẹ́ ọ̀dà ní kí wọn gba káwọn lè pé káwọn má jẹjẹ kojẹ kọ́ má dìpẹ́ lórí ẹnì kan ṣòbí ọ̀dà kí wọn tó ń lẹ́tọ̀ọ́ sí ọ̀dà ṣùgbọ́n ká má jọmọ lórí ẹ̀kọ́ ayé ẹ̀kọ́ ayé tó yẹ pẹ́tẹ́ láti kó ti mọ náà nù níta abáríkó kalẹ̀ náà nù. àríkó kalẹ̀ púpọ̀ àríkó kalẹ̀ púpọ̀ yẹn tẹ́ dúkìá ó ti tánà nù ó ti kó ń fi hàn. mẹ́kọ̀ọ́ àlùkẹ́yàmẹ́bí tá à ń lọ tọ́jọ́ pé omi ilé ìdẹ̀yìn ilé ìdérè tẹ́tẹ́ bí láti ṣiṣẹ́ rẹ̀ ibi láti ṣiṣẹ́ rẹ̀ kí ló dé tà nínú ẹ̀kọ́ yẹn gbogbo ọ̀dọ́ lórí ọpọlọ nípa bí wọ́n kẹ́kọ̀ọ́ sẹ̀ríà yìí kájọpá dà sí pé ẹ̀kọ́ sẹ̀ríà tani ó di sí èdè yòókù tani ó di àwọn àyè yòókù kò sí adẹ̀mí ti kí mùsùlùmí ojú ojú ọgbẹ́ ìbílẹ̀ náà fúnra wọn. ṣùgbọ́n ìwọ́n tó jẹ́ kété sí pé ọ̀nà rẹ̀ ń kọ́ kẹ́kọ̀ọ́ sẹ̀ríà máa béèrè ìtọ́ba kan lọ́wọ́ rẹ̀ kọ́dà bó ṣe bí sí agbẹ́sẹ̀ lọ kọ́dà níbi fẹ́ẹ̀lì tó ń ṣe níbi fẹ́ẹ̀lì rẹ̀ gan nínú òwe yẹn níbi kí n tó ń àwọn sàhábà máa ṣe nínú ìtọ́jú aláwọ̀ ẹ̀gbẹ̀rin nǹkan kan kì í tóbi ọ̀bí àbí kò kí ń fi wọn lẹ́nu láti má bèrè àwọn ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ níṣẹ́ wọn bá mọ̀ wọn ò ní fi bí ẹ̀ kọ́dà ń dọ́gba àwọn tí wọ́n ti bá ànábì sábà sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n dọ́gba sàhábà àbí tí wọ́n pẹ̀lú ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tó dé bá ń sọ̀rọ̀ àti bèrè pẹ́sàn mi àbí tí wọ́n má dààmú ànábì sọ̀rọ̀ sọ̀rọ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pẹ́ṣẹ̀ náà wọ́n á dùn wọ́n á tẹ́tí wọ́n fún wọn náà wọ́n á tẹ́tí pé ẹ̀hẹ́n ẹ̀hẹ́n ká àwọn ọ̀gá ọ̀pọ̀tọ́rọ̀ táwọn tó lè ṣe kíni táwọn tó lè kẹ́kọ̀ọ́ láti lè ṣàǹfààní nù. so bó ṣe kálọ̀ àwọn mùsùlùmí ọdún nìyẹn táwọn ò pé ọjà lẹ́sìn ní kátà ń ṣe kò sí ọjà lẹ́sìn àní ń bẹ ọ̀rọ̀ ayé gan ojú ọ̀rọ̀ ayé ọ̀sán bẹ̀rẹ̀ pé kíni ọlọ́run sọ ọ́nbẹ̀ kí nìdájọ́ ọ̀tọ̀ náà bá ń bẹ̀ mí látò ṣe. sọ́ńtà kò sí ní ẹ̀rọ bá lọ mẹ́sẹ̀ fìyàwó ẹ̀rọ bá lọ fìyàwó ẹ̀rọ bá lọ mẹ́sẹ̀ kó ẹ̀rọ bá lọ kó ẹ̀rọ tó bí ẹ̀ mẹ́sẹ̀ ẹ̀sẹ̀ sílẹ̀ fẹ́ ọlọ́pọ̀ ṣàlù nínú àbáni tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bákan náà ni pé àwọn Ramadan nìkan ni àwẹ̀tọ́jọ́ náà ni nípìnlẹ̀ àwọn Ramadan nìkan lọ́sẹ̀ kí ni o lọ jẹ́ àwẹ̀ ọ̀ràn ẹ̀yìn kò sáré ní tọ́jọ́ náà yàn mí àfi tọ́jọ́ pé ìkankan náà bá kún ló fà tó lè jọ́ náà yìí ṣe hàn pé àwọn kan fara ń sìn àwọn pé wọn bá dára fọlọ́n kan ṣọwọ́n bí ìdára ṣe pé wọn bá dára ìdára tí wọn máa dára ìyẹn kúrò ní ìṣẹ́ pé kàfàrà àwọn ìlọ́ba bẹ́ẹ̀ ti kàfàrà ọ̀nà ṣe ti wọn bá jẹ́ kàfàrà bẹ́ẹ̀ ni àbí wọ́n sì ti pa ìrìn wọn kan ṣọwọ́n bẹ́ẹ̀ ṣe ti àríwá bẹ́ẹ̀ lọ àbí ọmọ máa fà yàn ní lórí pé ó lè ṣe ẹjọ́ máa fà yàn lè fi kàfàrà fún bá sàmójúgbò ọ̀sìn àbí òṣìṣẹ́ ní gbogbo so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ máa ara wọn ṣé ma pé ààrẹ kàfàrọ̀ náà tí a máa bẹ̀rẹ̀ ṣètánà ọ̀ràn yẹn ni àbí ṣùgbọ́n wọn ní sábàbí òun nídìí kí ló bà bẹ̀sẹ̀ tó dáná tó dá lórí ìyá rẹ̀ ọlọ́pàá ṣe wá. So, bẹ́ẹ̀ ni ààrẹ ìlérí tí wọ́n bá ṣèlérí kí ọlọ́run àbàtọ́ láṣẹ báyìí fún mi nígbà báyìí fún un ọ̀sẹ̀ ẹgbọ́n sọ lọ́nà fún ẹ̀gbọ́n tó wá ti ṣe tó wá ti ṣèlérí bẹ̀ fọlọ́ ó ti dára ẹ̀kọ́ ṣe kí ni gbọ́ pé ó ti dára ẹ̀kọ́ ṣe kí ni gbọ́ pé ìlérí yẹn so ìyáma ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ tẹ̀sán sáà ẹ̀kọ́ àwọn nìkan àwọn àbọ̀ nìkan àwọn nìkan ètò láti láti láti láti ṣe ṣe ọjọ́ pé wọ́n máa ń tẹ̀lé ìyá láti mọ̀ so wà sí ẹgbẹ́ láti láti wà lé now nínú àpàtì mẹ́rin ṣàdébà tó máa fẹ́tọ̀ lọ́dọ̀ nínú pé ààrẹ muharram olùkọ́ láti àkínná àwọn àwọn àwọn àwọn àwọn torí pé pẹ́ṣà wa fún àpé àwọn ọlọ́lájú ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti pé àwọn ẹ̀tọ́ lọ́lájú ní ojú iná àwọn ẹ̀tọ́ ń bẹ àwọn náà ní àwọn ọmọdé tó náà ṣe lọ́nà ìdìbò kò sáré tó kún wọ́n dàtò òun náà ló jẹ́ pé ojú oríṣiríṣi ọ̀rọ̀ tó wá náà lọ́wọ́ ọba àti ọ̀rọ̀ sùfànà ọ̀tọ̀ọ̀lá àti súnà nínú ọmọ sùfànà tí tó wà níbi pé ọlá tí ramadan ní oṣù aṣíwájú oṣù yá ní oṣù tó dáa jù tó ṣe kí ni oṣù tó ṣe tó ga jù oṣù tó ṣe tó pọ̀ lọ́wọ́ ẹgbẹ́ oṣù dábàá lọ lọ́dún kan ọlọ́sẹ̀ kí ni oṣù Ramadan ọlọ́sẹ̀ kí ni bẹ́ẹ̀ ni ọlọ́sẹ̀ tá a bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́sẹ̀ tá a bá ń ṣe bẹ́ẹ̀ ọlọ́lá ju látọ̀ṣe Ramadan ní lọ́dún kan máa ń sọ yóò fún náà ọlá kan níbẹ̀ náà so náà mọ̀ ẹgbẹ́ tó lábàá jùlọ àwọn ẹ̀dá àmọ́ta òun náà ní ara muharram oṣù oṣù muharram oṣù àkọ́kọ́ ní oṣù islam òun náà lọ́kùnrin lábàá jùlọ. هذا بنفس بنفس هذا الحديث فلنفس الحديث تنابل تنابل قاشا يعني يقول الله جل وعلا رمضان أنا بين oṣù muharram oṣù muharram. àyàn àlọ́ sọ pé à báwa ni ṣàbán ṣàbán tó kàn ní mọ́ báyìí wọ́n bẹ́ẹ̀ ọmọ sọlọ sọlọ àdébísí àdébísí kẹlẹ́ bá Anábì dọ́ àyà kan, kàn bẹ̀rẹ̀ tọ́. Ẹni tó ń sọ pé kí wọ́n dára ẹnu ọ̀dọ́. Ọ̀rẹ́sì ṣàdá láàrin àwọn oríṣiríṣi àdéhùn wa lórí ẹ̀. Ìdáhùn pọ̀ tó ọlábẹ́sẹ̀ tó fi ń ọdún ìbára. Lórí ọkọ̀ àdéhùn yìí, ọwọ́ ń sẹ́yìn sẹ́yìn àdéhùn àmì sí ìlànà. أرسل رسول الله صلى الله عليه وسلم عن الصيام أفضل بعد رمضان قال صلى الله عليه وسلم شهر شهر لا نفر شهر لا نفر كل ما جاءنا طبعا إنسان مسلم يقول شاب أنا بلا أن تصلى صلاة ولا لا ما مش كان بعد ولا أتصور على رمضان أنا من بعد الصلاة مش راح أشوف حرام لأن عديت من أنا تنواه تجا في ونسقي وشو شعبان بتابع كشر في وشو ولد هذا كان يدنا بعرفه أنا بسافر صلى الله عليه وسلم وشو شعبان tàmàkéde àmọ́ nínú àròbí ní hadith ẹ̀ àkàm àròbí níbi hadith yẹn níbi sọ pé ṣàbán kò sáta kọ bẹ́ẹ̀ torí pé hadith yẹn sọ pé ṣàbán ni hadith wọn lálàáfíà hadith wọn ṣe kí wọn lálàáfíà wọn ní ẹnìkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹgbẹ́ ti sánà bẹ́ẹ̀ wọn torí palẹ̀ ní sadakatu bọ́n musa sadakatu bọ́n musa orúkọ ayẹyẹ sadakatu bọ́n musa ẹni tó àwọn tó sì wá mùsùlùmá muslim àti mùsùlùmá nìsáyé àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti rò pé náà mùsùlùmá náà kìlì méjì pé sódà ọlọ́làfíà so sódà bẹ́ẹ̀ náà ni anábìyí bẹ́ẹ̀ sí dáhùn bẹ́ẹ̀ sí lọ́sọ̀lọ́ nàìjíríà nìkan bẹ́ẹ̀ dàgbà tọ̀tọ̀ wíwò tí anábìyí sọ pé sọ lọ́sọ̀rọ̀ nígbà anábìyí sọ bá fẹ́ pẹ́ tọ̀tọ̀ wíwò lẹ́yìn àwọn tọ̀tọ̀ wíwò pé kọ́ muharram àtàwọn kan náà bẹ fara wọn fúnra náà tẹlifẹ gẹ́gẹ́ so àwọn alákọ̀ọ́ máa ń bẹ̀ nípa pé àbí àwọn ẹ̀rí tọ́wọ́ àdìsá náà bí sọ́lá ọ̀sán nípa pé àwọn ramadan àwọn muharram ọlọ́lá jù lẹ́yìn àwọn ramadan ó pọ̀ so lóbi jẹ́ pé àwọn onímọ̀ ní oṣù ramadan oṣù muharram ní pé ó tún lọ́lá jù kí wọ́n máa ń gbà láàrẹ̀ nígbà tí wọ́n ṣàbá nípa pé ramadan ìpàdé ramadan nínú ṣàbá àwọn ní àwọn ní màá dáhùn wípé à dákan méjì ni ọ̀kan ọ̀kan tó ń nǹkan ẹ ẹ ẹ ọ̀kan náà onígbà anábì sọlọ́lọ́ sọ̀rọ̀ wọ́n ti sọ pé oṣù oṣù ṣàbán lọ́lọ́lájú kí àwọn àgbà rẹ̀ ń bẹ̀ lẹ́yìn rọ̀mọ̀dọ́nù tó ti yé kọ́lọ̀ tó wá pé kọ́lọ̀ tó ni wọ́n ti dáhùn question fáwọn èèyàn pé oṣù mọ̀lẹ́rìn ọ̀hánà ló ṣe kí ni o lọ́lá lájú pé kí àwọn máa gbà rẹ bẹ́ẹ̀ òun lọ́lá lájú pé kí àwọn máa ṣe kí ni máa gbà rẹ bẹ́ẹ̀ ju ojú oṣù kúlò lẹ́yìn ọ̀dọ́ so so that n túmọ̀ pé bí ìdáhùn dábàá ti ọlọ́tọ̀dà náà bẹ́ẹ̀ ní wọ́n máa ti sọ nínú hadith wọn sọlọ sọlọ pé ṣiṣẹ́ àbá náà lájú pé àwọn gbà rẹ bẹ́ẹ̀ èèyàn láwọn àkọ́kọ́ ọ̀gbà ni lọ́ńdà ti gbẹ̀yìn ayé ànábì lọ́lọ́lá bí tí a máa gbàgbé ẹ̀ lẹ́yìn Ramadan náà nàánú bí sọ àwọn ọ̀rọ̀ yìí sẹ́lẹ̀ ní sọ̀rọ̀. ẹ̀kejì ni pé etí ṣàbá na etí anábì máa ti ń pọ̀ láàrọ̀ ní ṣàbá níjọ́ mi òun ni pé ní anábì máa tíráàbù jọ mi wọ́n ní anábì lè tíráàbù jọ mi sọ̀rọ̀ sọ̀rọ̀ tó jẹ́ pé sẹ́yìn pé sẹ́yìn máa lè tíráàbù nígbà tí a bá gbọ́ àyẹ̀rẹ̀ bíá bí wọ́n rí kí àbọ̀dọ̀ wọn ti wọlé gba àwọn ààrẹ mẹ́ta máa ń dà gẹ́gẹ́ bí ààrẹ náà sí láàkàkàbá wọn ànábì wọn máa ń fẹ́ kí ààrẹ tó dé láwọn pọ̀ láàrẹ̀ àwọn ààrẹ náà fìlà táwọn ti máa ń dá fáwọn orí gbà torí pé wọ́n travel àbí torí kọ́ rẹ̀ wọn àbí pé àbí wọ́n wí sọ́lọ́ sọ́dọ̀ wọ́n wàá gba ọ̀pọ̀ nínú ṣàbán tó ti yé ètò fàánù kété tó bọ́yá nígbà rẹ̀ ń bẹ̀ lọ́lá ju nígbà rẹ̀ nù muharram tó rẹ̀ tó dà pé ẹ̀ ń ṣe jẹ́ nù. náà nínú àǹfààní àti àmàṣáì tọ́wọ́ àbí òun ní pàtàkì tèmá kírun torí wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pé irun ọlọ́rọ̀ àdìsí àti máa ti lẹ́yìn ọ̀ràn yìí so ẹ̀kí ńlá àwọn ọ̀ràn yìí nínú àǹfààní rẹ̀ láti ní àmọ̀ pé àwọn ọ̀ràn yìí kọ́lá dọ́nà yìí kọ́lá àbí àwọn ọ̀ràn yìí sì ní ọkà bẹ́ẹ̀ ni

ṣé agbájú dára ni torí kó ṣèlérí àbí ìyẹn yàtọ̀ so bẹ́ẹ̀ náà ni tó bá wá rí bẹ́ẹ̀ ìran máa kàtí náà wọn nìkan náà kẹ́ni kan bá sọ pé dandan ní kó kírun yìí náà láyè ìwọ̀n kẹsẹ̀ á kẹsẹ̀ dandan torí pé ntọ́jọ́ dandan ni máa kàtí náà rẹ̀ ntọ́ bá fẹ́ sọ pé dandan ni wọn mìíràn kí mẹ́rin wá fún mi òsì lè rẹ́rìn náà tí ẹ bá lè pé ẹ àtẹ́dẹ́gbẹ́ tí o fẹ́ pé èyí ń jẹ dandan tà nínú àǹfààní tó wá ń bẹ̀ náà àti nàṣẹ́ tó wá ń bẹ̀ pàtàkì irun ooru kí àwọn àdìjẹ́ kí wọn lóru kí àwọn akíwọn lóru tó máa ń yan náà fìlà lóru ṣíṣe ẹ ìyan náà fìlà lóru ìdèdè lóru ó ṣe kókó gan torí ànábì ká sọ́lú lọ́wọ́ wọn kà fún kíni wọn kà fún ìyá náà yẹn náà gbìyànjú ti kíní ọ̀sọ́ yẹn ṣùgbọ́n nǹkan dáa jù tí àwọn bá tún yàn lóru nǹkan sì fà á ọlọ́ọ̀ àlà òun ni pé nábìlà òru ọ̀yàtọ̀ sọ̀tà ọ̀sán ìyá náà má gbèsè tó ti yé lọ́sí àbí bí a ṣe gbèsè ọlọ́ọ̀ ṣe pé kíni ọlẹ̀ bíbí sáà gbèsè ọlẹ̀ jẹ́ ọlẹ̀ má lè pa bí àtìyàn nábìlà fún yàn ṣe à ń pé àwà lọ́sàn ìyá ọ̀sán ìyọ̀kẹ́ sábà sùn ìyọ̀kẹ́ sábà sùn ìyọ̀kẹ́ sábà sùn lọ́sàn ǹdálọ́rù wàjánná ọ̀dánná lẹ́lá lèdàtà àrí ọlọ́run náà sọ pé ó ń ṣe ìrólú fún wa ní aṣọ ìdàbọ̀ ẹni pé ibi táwọn àti ilé ti yé so ló fi jẹ́ pé òru àkókò òfin àmọ́ rẹ̀ tí ẹ bá jẹ́ pé ìyẹn ní ṣe kàdé kankan tó mú ìyàn jáde yorùbá náà sọ pé ẹni ẹni tá kété kí ni pẹ̀lú ìrìn òru ìgbẹ́bẹ́ ẹni tó ní dìtì lórúkọ ó ti àdé kankan gbé jáde so sẹ́pẹ̀ nǹkan tẹ́ tí máa ń dín àdé àdé gbé jáde so ẹgbẹ́ òwúrọ̀ àfikún àfi rẹ́sì àti ọdẹ náà tọ́ ẹni wọn jẹ́ pàṣẹ tí ń rẹ́sì yẹn tó bẹ̀ wọ́n dìde ọjà tó wọn di pé ah ọ̀run tó ń sùn yìí ẹ̀ tó ṣe ń dọ̀ máa yìí tó ọ̀rẹ́ dìde tó ń bẹ̀ tó ti ṣùgbọ́n lọ tó ti ti nǹkan síwájú lọ sí ilé tí ń lè bá ilé ìdí sẹ̀rọ̀ pé ọlọ lára ìgbà tó bá ṣe bẹ́ẹ̀ ṣẹ́ṣẹ́ kà pé iṣẹ́ tó lọ́lá nì ọlọ́lá ti kó máa yàn náfìlà ọlọ́sà lọ àbí máa tó yàn náfìlà láàrọ̀ lọ. àbí tó máa yàn náfìlà láàrọ̀ tó máa yàn lọ́sà lọ kò fà ń bẹ̀ àwọn kan bẹ̀ sọ́sọ́ fi é ṣùgbọ́n àwọn àkókò kan bẹ tẹ́ pé àyàn máa fọ́nú kọ́ra ń bẹ̀ àyàn máa jẹ́ pé wọ́n ti ká pásítọ̀ sinmi àjọ pé wọ́n ti dé nǹkan mí inú ẹ̀ ní àkókò òru yìí tí wọ́n mú bẹ̀ kọ́ wá dìlẹ̀ kan ní ọwọ́ ní ọwọ́ kí ọwọ́ kí n fọlọ́ ọ̀sẹ̀ ìbẹ̀ ó ti àdínà níyà pé òun ṣe òun fi kí tolútọ́ lọ́wọ́ àbá pé inú tó àlọ́ lẹ́jọ́ bá dọ̀ lọ́wọ́ bá ọlọ́run àbẹ̀sẹ̀ tó lọ́dọ̀ ọmọ á ṣe lọ́bẹ̀ ṣẹ́rí ọlọ́láńlá ẹni tó bá lè ṣe débẹ̀ tó ṣe tẹ̀ láńláńlá ni lọ́jọ́ fún nǹkan láńlá ni wọ́n wà pé á tó ọ̀rọ̀ dídì bẹ́ẹ̀ nítorí pé ohun tó ń sùn sí tòmáyé tó wọn bá dìde yìí wọ́n padà sùn jù bẹ́ẹ̀ lọ tó ọ̀rọ̀ ní àyàmáyà ọdún lọ́wọ́ fi sùn ìyẹn ni pé tí wọ́n bá kú tó ń lọ́wọ́ bá ti kú báyìí àyàmáyà ọdún lọ́wọ́ fi sùn tí wọ́n ní máa yẹ ọdún lọ́wọ́ fi sùn gan ọ̀nà tó gbé òdìdè tó yẹ ǹdẹ. tí wọ́n akọ́ wọn mú un lu eléyìí ìgbà tí wọ́n bá sì sùn lọ́rùn kòríkò rọrùn mọ́kọ́ wọn dìde tí wọ́n bá ti kàyà ọ̀dọ́ dìde má ọrùn ní ikú kékeré tí ikú lára ti dé kàláàsì kò sí àkàmá tó wá mú ìgbà tó bá sùn yẹn tọ́nà tọ́nà tá sórí ẹni pé hm, nǹkan iṣẹ́ náà ńlá ni ẹni tó náà bá fi ṣe lọ́rùn tó náà kọ́ fún wa tó fámìlì àti gbèrè ṣe. so ara ń sẹ́ni pé ọ̀rọ̀ abdọ́mù ọ̀rọ̀ abdọ́mù yẹn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó yẹ kó tọ́kọ̀lù wa ti kún ìran láti ṣẹ̀jẹ̀ ẹ̀jẹ̀yàn lélẹ̀ òní ma pé jẹ tún ṣéèjì ẹ̀jẹ̀ padà àbá wọn kan náà orí ẹgbẹ́ náà lọ́wọ́ àjọbi tóbi tóbi tóbi jẹrà tí ó dé ọ̀nà sí ọ̀nà ọ̀fẹ́ àná ó dé ìdè padà tọ́ ṣe ti aláwọ̀ àpọ̀ so ọlọ́kọ̀ fún yàrá ọ̀pàdé kò ní sinmi fọmọ́sí ọlọ́kùnrin tó dẹ́gbẹ́ lẹ́yìn ọ̀ṣùgbà tọ̀ òun ni tí ó fi lọ́lá nù ọlọ́ọ̀bà lọ́wọ́ tó nínú náà bá sinmi ọba sàfíìlì so tí a bá dìde tí wọ́n ní náfìlà nínú náfìlà tó dìde tó ṣe kínní tó tó lọ́lá jù nínú tí a fọmọ́ tó lọ́lá jù ó ní inú òru wọn náà sọ pé àmì náà lẹ́yìn bá tàhádìí náà sì látàlá àṣà àyìn yàgbọ́ màkàmá mahmuda oṣù yẹ ọlọ́run pa anábìlá fẹ sọlọ lọ àtàwọn pé ẹnábìlá lóru tàhájú ẹnábìlá lóru ẹnábìlá tó bá sùn tó dìde kó kíni fún wọn náà rẹ tó wọn ní àwọn kan àṣẹ nípa ànábì sọ sọlọ àṣẹ nípa àwọn àníwọn rẹ náà ṣùgbọ́n padà parẹ́ tó tó àwọn kó fún àwọn àníwọn rẹ kan kan ní sèké máa nẹbi gbẹmẹ sọlọ sọlọ ní tìlúṣà ọbẹ tó yá kó kó lè jẹ ìmọ̀ ara yìí àwọn ẹ̀rùn òru ìmọ̀ ọ̀rọ̀ tó lágbèsè kankan kí lẹ́yìn ìmọ̀ ọ̀ràn ìmọ̀. tọ́ bẹ́ẹ̀ náà ni wọ́n bẹ̀rẹ̀ pé ayùdùá ayùdùá ayùdùá asúná àdúrà ọlọ́run tó ti máa ń gbọ́ bí tó ti máa ń gbà jù tí wọ́n bá tọrọ àdábìsà tó sẹ́lẹ̀ sọ̀rọ̀ ìjọ́sù lè àbíjọ́sù lè àdúrà tí wọ́n bá ṣe ní inú òru ṣé àwọn akẹ́kọ̀ọ́ wá tó bá kírun tí ẹ pé kò tún jòkó lásán fún àdúrà àbí pẹ̀lú ọ̀tọ̀ máa ṣe àkàlù lásán tó tó bá kírun náà á ṣàkà pé ọjọ́ nǹkan tó ṣe ọ̀nà nínú nǹkan tó lọ́lá gan náà nù nàìjíríà náà túmọ̀ sí pé ìkírun lórí nínú tó lájú nínú tí a máa lẹ́yìn ọ̀ràn yìí so nínú Ramadan yìí àwọn àdéhùn fi wá pé máa ń kámọ̀ Ramadan yìí máa ń ṣàkóso àdéhùn ọlọ́run náà tàkàdá mi jáde nítorí àwọn náfìlà nínú Ramadan so lọ́sàn-án lórí ọ̀tọ̀ ọdún wa ọba tó ń ṣe ju ó tó lọ́lá jù so ọlọ́run àforíjì ọdẹ ìfọ̀tẹ́ ṣe síwájú ọlọ́run ọ̀fọ̀rẹ́ ẹ̀dùn kọ́lá kọ́sí bẹ́ẹ̀ fún wa ẹgbẹ́ mùsùlùmí so ayò ayò ayò ayò ayò sàlátì abdul bàbá ìsàlẹ̀ bá ti kọ́lá kẹyàmù lẹ̀ ẹ̀nàdì sọ́kọ́ kẹyàmù lẹ̀ aláàpẹ̀ so kábíyànjú ká má dàmú rẹ̀ láti ṣe pẹ̀lú àwọn láti kí ni lẹ́yìn ọlọ́run abẹ́ kíká kí láfarabalẹ̀ kí láti máa farabalẹ̀ kí ń bá táwọn bá táwọn bá ń wò lá ní tètè tètè kájú ká gbìyànjú ká ṣéjú bẹ́ẹ̀ lọ́gbà tá a bá dá wà tẹ́lẹ̀ kan rí wa yàtọ̀ sọ́lá ọba sùkánù àtàlà bá ti pèlà dáadáa kọ́nà bí sẹ́yìn bá ké tó bá ṣọ́ọ̀tì bá ké dáadáa farabalẹ̀ ké tàṣírífò rẹ̀ ṣe dáadáa farabalẹ̀ wí èdè tó bá ṣe bẹ́ẹ̀ ṣe tó àgbà nínú níbi ti mérò tó rèé níbi sùjúdù ni o ọgbà àwọn orígun kéèyàn ṣe dáadáa májàmú tó kéèyàn ṣe dáadáa káwọn ọjọ́ tẹ̀sí ní náfìlà ni tí náfìlà bá dáa kí lọ́wọ́ bá ń ṣe ẹni bá ti tún ẹ̀mí ṣe ẹni bá wọ ọ̀dà bá ti wọ́jú lọ náà bá àbíjà àbíjà bá ti pé ètò ọjọ́ ojú lọ́wọ́ tí wọ́n bá tún kù tí wọ́n bá ṣe dáadáa bá wọn ṣe lọ́wọ́ ní sí àǹfààní fún yẹn. so kí ẹ̀yà tó ń ṣe kíni tó ṣe dáadáa tó ṣe dáadáa bẹ́ẹ̀ ni àwọn ọ̀rẹ́ yẹn kí ẹ̀yà ó ṣe dáadáa tó ṣe dáadáa ń bẹ̀ náà àwọn tí ẹ máa súná nù tí ẹ máa súná nù láti àbájá mọ̀ pé kí wọn káwọn ọmọ yà ọ̀nà inú súná nù lọ́wọ́ tí wọn bá gbé kéńkéń lọ́rùn fẹ́ wọn gbà táwọn èèyàn rí fẹ́ wọn dà wálẹ̀ agbamagasi àpèjúwe ṣèṣe bẹ́ẹ̀ náà làwọn kan ní bẹ́ẹ̀ náà làwọn kan ní ìmọ̀ aṣọ́dá wàá fẹ́ kírun lóru wọ́n má jẹ́ pé àwọn ọkùnrin tẹ́ pé àgbẹ̀dọ̀ fún àgbẹ̀dọ̀ aṣọ́ra ọ̀jọ̀ fọ́nà ọjà púpọ̀ sẹ́ sábà ń kírun lóru ká má wọ̀ ọ̀sọ̀ tó ká má wọ̀ ọ̀sọ̀ tó wá gbàgbà wà nílé àdìta wà ní àrà ká má ọ̀sọ̀ tó gbàdà ju púpọ̀ sẹ́ lọ ọ̀dà tí so eh, nínú àwọn àǹfààní tí ń bẹ́ẹ̀ bíi tàbí ìtòwé ìgbìmọ̀ náà mọ̀sá tó lẹ́yìn ọlọ́run ọ̀rẹ́ yẹn ti ẹni. ṣe lẹ́yìn náà náà fàmìtì lẹ́bẹ̀ẹ́ bá ti parí ẹ̀ nínú pé àwọn iṣẹ́ tá a máa ṣe àwọn àbálẹ̀ tá a máa ṣe bọ́lọ̀ ọ̀dà àwọn míì bá tẹ́ pé wọ́n lọ́la jùlọ àwọn lọ àwọn míì bá tẹ́ pé kíni tó lọ́la jùlọ àwọn lọ tẹ́ àpéńtọ́ tẹ́ra yìí àwọn

اللهم خش على قسم مني أنا ولا تنين سبحانك اللهم لك أشهد أن لا إله إلا أنت أستغفرك آمين أنت جاكم